الحمد لله رب العالمين وصلاة الله وسلامه على أشرف المرسلين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته أقوى فرما باتو سوان مسلمي أترى لكي كرات غرفان النبي صلى الله عليه وسلم أن طلب برات ما جاك في مبوا الله بان سالكو كان النبي واو بان سالكو لاري أتي أورالي أتي الصحابة كي أوانا بلاوتو كي بلوان النبي صلى الله عليه وسلم njọgbọn alikiyama à ń bi alọsọ àtàwọn njọkẹ nso rẹ kọsọ wa ń bi àdéhùn tí ó kọlu wa tó fi jẹ pé ntá máa sọ yóò máa takò ntá máa ṣe ntá máa ṣe náà yóò tún máa takò nǹkan subhanahu wa ta'ala wípé àjẹ́ àmọ́ ọ̀gá orin ni mẹ́jẹ káwọ̀ ọgbà bẹ̀ dọ́tà rẹ̀ ntá filẹ̀ tàfi wá gbọ́dọ̀ lọ́wọ́ ba mọ́sàbánigba ju bí a ṣe ń fẹ́ lọ. لا حول ولا قوة إلا بالله العلي العظيم àwọn afáwa tí wọn bá ní bá tẹfsiri lọ ustaz abdulrasaq àti sọ́sọ́ irú àlá láti bí tẹfsiru bíi méjì sẹ́yìn àbí mẹ́ta àwùjọ bá lọ ìjọba lọ mẹ́ta ni. Allah subhanahu wa ta'ala bá ní sọ́wọ́lẹ̀ sọ́wọ́ lórí o wọ́n lájà kùn sóore. bákan náà masailu tí à tá à ń sàlàyé yìí a ní ìdí nítorí pé àtìrọ̀ dúró díẹ̀ báwọn kátó lè bá àtúnṣe wá pọ̀ mọ́ mòdù yẹn padà mọ́rọ̀tà ní òkúrọ̀ ká sì mọ̀ wípé yàtọ̀ sí àárẹ̀ ara àti àárẹ̀ ìgbàgbọ́ gan ibi ń tàǹkì ìbọnú yìí ìlà tí ń kàgbà kó ọ̀kan nu méjèèjì. kí ni àmì yà pàtàkì tí ń bẹ ń bi kéèyàn máa jẹ halal kò ní sáàárẹ̀ ìgbàgbọ́ bákan náà kò tún ní sáàárẹ̀ títara. anabi adam alayhi salatu wa salam wípé abuja ń jẹ kókó kọ́kọ́ ṣẹlẹ̀ sí láti bolo ti wá láti bí nǹkan tó kì í bọnu tayi àwọn ará Maka tí wọn Medina nígbà tí ara wọn kọ jáwù Medina ibi tí ń jẹ tí ń mu iná ó bákan náà àwọn ará Uraina àti Uqil nínú àdìsí Anas bin Malik táwọn a wá Mẹ́dínà tara wọn kọ Mẹ́dínà níbi tí wọ́n ń kí ìbọnú yìí náà ni táyì gbogbo àdánwò lọ wá ṣe mánéèjì téèyàn tètè rí borí á jẹ́ àmọ́ àdánwò rẹ̀ le òhun a máa padà wí ní èèyàn tọ́lọ́ àfikọ́ lọ́wọ́ mú yàn dúró àwọn baba ńlẹ̀ Yorùbá wọn máa ń sọ̀rọ̀ kan wọ́n ní kàkà kí ebíkébi ó paniku ìjẹkújẹ ni ó yá pààyàn ẹ wú ọ̀rọ̀ ebi dé akọ ebi ìwà ń kọjá lórí gúgúrú di Jésù ọkọ jókòó tí ọgbà kò tí ọkọ wọn bíi méjì à wọn mà tó foyín sí kinní yìí ah èsù ẹ̀mí yóò tún bá sọ pé o tún wá rìn ìrìn gan èsì èkún gan tó fi dé ṣé bẹ́ẹ̀ tó dàbẹ́ lòun wá kọ̀yìn sí rẹ lọ òun tó wá jẹ́ àdánwò kan tẹ́ pé téèyàn ọ̀bà sí mọ́láyé ìlú tó bọ́ ń bẹ̀ yọ ọ̀sà jẹun tá a bá wá wà haris tá a ń sojú kòkòrò ká máa ń tọ́ lọ sọ ń pa tá a máa kìbọn nínú ẹ̀sìn wa ajẹ́pà ń wọ́ lọ kí n tòótọ́. bóyá torí eléyìí ká tún lè bá àmọ́ pàtàkì ẹ̀ sí kí tẹ̀síìrì kọ́ lọ sí ọ̀dọ̀ ẹ̀ nìkan lọ sọ ábà tó jẹ́ pé ó ń bẹ lójú ikú ó sì tún sọ wípé ẹ má jẹ njàrá mú o ta ló ń tàn bóòlù ṣe sọ̀rọ̀ yẹn. jaa fi sahih wa fi ghayrihima tisnu sahih nu hadith abi hurayra ni radiyallahu ta'ala nardo oni ba'atha rasulullahi sallallahu alaihi wasallam ashratan uyunan min almadina annabi rawo yan mẹ́wàá kan kí wọ́n lọ spy wá fóun wọ́n dìde láti Medina láti lọ rè jẹ́ ojú fún sallallahu alayhi wa sallam àwọn báyìí wọ́n múra ogun àwọn báyìí wọ́n fẹ́ wá ja Madina lógun wọ́n fẹ́ wá dankaru ẹ máa gbọ́ preparation wọn ẹ lọ gbọ́ wa. wọ́n kó tamuru lọ́wọ́ wọ́n jẹ́ tamuru Madina táà ń pè ní ajiwa. ní jámù ìran támúrù tó sì wà ọfẹ́ lé mẹ́wàá ṣùgbọ́n tèǹtì bí wọ́n sọ wípé ẹ ẹ ẹ iṣu Àbújá kí wọ́n sọ wípé ẹ̀wà olóyin ilẹ̀ tó sì dáa jù jù fẹ́ wo olóyin ilẹ̀ Maiduguri ni gbogbo Nàìjíríà yìí wọ́n ti rí bòmíì náà o òlò kan kìnìún kan gbá wo wọ́n lè pé kan Naija kankan gbogbo àwọn nǹkan kọ̀ọ̀kan yìí àwọn àyè kan ń bẹ tọ́lọ̀ ń fi sí ọ̀rẹ́ rẹ̀ ju àyè míì lọ. ajiwa yìí olóyún sọ pé téèyàn bá lè jẹ méje láàárọ̀ ọjọ́ méje ala láì ti jẹun ọjọ́ méje náà ní ìrọ̀lẹ́ látàárọ̀ dìrọ̀lẹ́ òun kò sí àṣàṣì tí ọ̀ràn èyí tó tún jẹ láti ìrọ̀lẹ́ tí èyí mọ́júmọ́ kejì náà kò tún sí àṣàṣì tamuru tẹ pé bí wọn bá gbé apẹ̀rẹ̀ ti yẹn gan yẹn lè parí ẹ ẹ pé ìrọ̀rùn àná bí mo wá níbi tí ẹrù àdúgbò ń bẹ lómi ìdè tí wọ́n bá lé ẹni tó bá lè wẹ̀ hóhò láàárọ̀ níta gbangba tó sì wọ̀tọ̀ tó máa sọ ọ́rùn padà tí èyí dalẹ̀ ẹjọ́ náà àjẹ́ ò lè fi kankan ṣe ó tún dúró lọ́kọ́ tó sùn mo tún wá wẹ̀ fún yẹn yíya ẹ sá ti rí mi báyìí mo ṣe mẹ́rin rẹ̀ ẹ wo kan mi o àárí ọ̀pọ̀lọpọ̀ yẹn tí wọ́n máa ṣe èmi àtọ́mọ̀ ìyá kan sọ̀rọ̀ ó bá ní ustaz ó ní ẹ máa rántí mi inú àdúrà yín mo ní kí lè rí ó ní alùsùnà ní mí ṣùgbọ́n tí ẹ máa ń sọ̀rọ̀ àwọn àjẹ́ òmùlẹ̀ mọ́ òrùn sùn gbà mí. olólùwọ̀n sápè kí kọ́dà bí bá ti rí àti bá ti ta jọ sọ̀rọ̀sọ̀rọ̀ tó ti lérí oògùn sí mi ó ní sì lóhùn ọmọ lọlẹ̀ pé ẹ bá ń sọ fọlọ́hún kí kí mọ́ni yóò tún kó sí i bẹ́ẹ̀ in tó sì yàtọ̀ sí yòó ń sẹlẹ̀ mí lẹ kò sọ́ta ni kò sì parọ́. kọ́ńfù fụsị pin sáì mọ iye ìran kọ́lọ́jọ́ jáde kọ́ bá mọ́ ọmọ ìyá náà dúró ntí máa ń bóyá bẹ̀rù nǹkan mí lẹ́yìn Allah subhanahu wa ta'ala tọ́jẹ́ tè ṣèitán kọ́lọ́wọ́ yọkù ń wọn rẹ̀ wọ́n kọ́ támúrù lọ́wọ́ ìta bá dẹ̀bi ọ̀rọ̀ ajíwá támúrù yìí ẹni ẹkọ lọ ìgbàlẹ wẹrẹ kájọ pé o ọwọn ṣùgbọ́n arínú àwọn onímọ̀ tí wọ́n ṣàlàyé fún wa tẹ ajú àtẹ̀wọ̀n yẹn ó ní tamuru ọ̀dọ̀ àwọn tánàbì gbẹngbà náà ti ń bá a Medina sọ gbogbo tamuru ni ní ntẹ ẹ bá ti rí àràwọ tó náà ní ẹjẹ méjì ẹ nígbà tá à ń sọ inú fẹ́ máa bí ẹ̀ tí a ń ta ajú àmì ẹ jèrè ntì yìí ọ̀rọ̀ ẹ̀sìn làwọn ń sọ ntì à lè sọ̀rọ̀ bísínẹ́sì lára àwọn tí wọ́n sọ ò ní ẹ lọ́ọ̀rẹ́ máa fa àgbà rẹ̀ wá fún bàbá wa Uthaymin ò náà ní àáfà àwọn àgbà aṣẹ́wòlẹ̀ alama ibnu Sa'di rahimahullah ṣe Abdurrahman naam. واضح ó sì ti ń kọ́ láti ilẹ̀ haúsá yìí náà ẹmu ẹnu me láàárọ̀ méje ní kíni o bàbá sì ṣùgbọ́n tá a bá wá rí ajiwa tá a rí tábùrù mi èwo ni ká kọ́kọ́ èwo ni ká jẹ fún tánàbí sọ ṣùgbọ́n bàbá rí àgbò fi ṣe léyà tá a sì rórùkọ tó ti wọlé yá kí ni ká ṣe o sùmọ́ méjèèjì bẹ̀rẹ̀ wọ́n gbà kọ̀ nǹkan náà kí láà kọ́ mú wọ́n kó tábùrù mọ̀dínà lọ́wọ́ apá kan àfáà ní méje ni wọ́n apá kan àfáà ní mẹ́wàá ni wọ́n. ẹnjẹ́ ànẹ́bí sàṣà ń fi so lórí wọn kí ló kọ rẹ̀ aláwìyé. olórí àwọn ọkọ̀ yẹn. ibùdó àbí gíní. ẹ má ẹ má ẹ má ẹ má bí fún bàbá òun bàbá o sẹ̀gbẹ́sẹ̀ àbẹ̀ ni kọ́mọ̀jẹ̀ wà lásìkò àlọ́ ìjọba ìkìyà mọ́ ẹ bó ni ẹ má bí fún bàbá òun bàbá o Asimu ibinu thabitin ibinu abil akulah ibinu abil kini o ọlọmọ sara wíìlì alákọ̀ọ́gbàgbé òní àlùsàmì sọlórí wọn asim àmì sọlórí wọn ẹnì kejì wọn ajimẹsirudi lẹ́gùn tọ́rí. aláwọ̀ yẹn nìkejì. ọkọ̀ bẹ́ẹ̀ bí nàdí. samọ́rọ̀ ibùnú mango àbí èso e, e, e, ajá olùkú lóde. ayakulọ ayakulọ marsad bin abi marsad. barakallahu fik ẹnì kejì òní marsad ibnu abi marsad ó kọ rẹ̀ gangan kọ́. wọ́n ní kanaz. ọmọ ta ni. kanaz ibnu yarbur. kanaz ibnu. òun bísà àbí fún bàbá bàbá. kanaz ibnu hussein. barakallahu fik. ibnu yarbur. barakallahu fik. ibnu tarif. barakallahu fik. algonawi. barakallahu fik ẹni kejì oni marsad ibnu abi marsad kanaz gan ló kọ ibnu hussein ibnu yarbu ibnu tarif ẹnì kẹta aláwìyé. barakallahu fiik fi dunya wal akhirah abdullahi ibnu kini ibnu tariq halifu bani dhafar ewi jale abdullahi ibnu ibnu tariq ibnu kini bani dhafar halifu bani dhafar astaghfirullah ẹnì kẹta nìyẹn ẹnì kẹrin ajé Mas'ud. Khubayb bin Adiy. Khubayb bin Adiy. ahadu bani jahajabi. ọ̀kan náà àwọn bani jahajabi ni tambi jahajabi yẹn. kulufa. tambi kulufa. amuru. tambi amuru. awuf. barakallahu fiki. ẹni ẹlẹ́ẹ̀karùn-ún aláwìyé. tẹ́lẹ̀ ní karùn. ẹnì karùn. zaidu ibnu dethina kí gbogbo kọ rẹ̀ ibnu ta tún ni. zayidu ibnu defina ibnu maawiya. ahu ta ni. ahu abi bor ahu bani bureido <laughs> bayado. barakallahu fiki ibnu ta ni. ibnu amr. Hmm? ibnu ibnu amrin aha ibnu kini ibnu amrin ibnu zureyik barakallahu fik ẹni kẹfà aláwìyé <laughs> ṣé àgbẹrù ọkùnrin kò tọ́ sí mọ́ kọ́ máa bú ẹ ní àfa ìpè náwó ni àmọ́ wọn mọ́ sọ́rùfù ilé oyíwọ̀ náà lọ́yọ̀ o bó ṣe Khalid ibn Kumayl. má bisa àbẹ fún ẹni tí èyí sí bàbá rẹ. Khalid ibn Khalid ibn agbọn Kumayl àbí. ibn al-Bukairi asekene. alayifi. barakallahu fiik ẹnì keje mu'atibu o kọ ọba rẹ an bẹnbẹ ibnu kini. ibnu ubayda. àwọn kasoba yẹn. wayukọl ibnu awf. barakallahu fi. àwọn méje yìí ó ní ìtànsájàlá wọn apá kan ní wọn ò ju méje lọ apá kan ní mẹ́wàá ni wọn ṣé wàá ní gbogbo ọkọ tá a ra gbogbo ẹ̀ báwọn tá a bá ń ya wọn ọkọ̀ àbá wọn kọ̀ àti nǹkan méje òun ọkọ̀ táàtì lára dáhùn ẹ wá wo àwọn àfáà tí ẹ ti lọ tí ẹlòmíì há ọkọ̀ tó lé ní fifty million lórí fifty million mẹ́wàá péré ń bẹ̀ ńlọ́wọ́ àrọ́ra dàrú àdìsí ọ̀kanu mẹ́wàá tó ti ra ṣe mistake ni wọ́n wá rí kan ọ̀hún ni dọ̀ọ́ìf làbá ẹ̀ dọ̀ọ́ìf ìwọ ìwọ àwọn làbá yẹn ọ̀gbádùn wọn ti kó pọ́npọ́n tó gbéa. hasbunallahu wa ni'mal wakil Allah má jẹ́ àṣìṣe o ni asibi wọ́n ni wọ́n máa jó lórí lo. wọ́n lọ wọ́n lọ wọ́n lọ wọ́n dé ààyè kan wọ́n sinmi ń bẹ̀ wọ́n kó tábù wọn bóde wọ́n jẹ wẹ́rẹ́wẹ́rẹ́ bí ẹsẹ̀ jẹ́rìí ń sọ kíkó rẹ̀ lẹ̀ ìgbà wọ́n ń fi òru rìn wọ́n fi ọ̀sán sá pamọ́ yẹkùnmọ́nà bíi nàárì wayamshuna bil-layl bírí wáyà sí wánu wọ́n fọ̀ sàn ni o wọ́n fi sàpamọ́ wọ́n fi òru ni o ibi hàn tí adúlọ́sẹ̀ sinmi tí wọ́n kú omi padà obi kan bẹ tọ́jára Mẹ́kà òun wá ń bọ̀ lọ́ba nawa nawat nàwát nàwátù oníkóró tí ma wà nù támúrù. No naam jamu rẹ̀ e máa ń wá ní àníwáù atuma wá ní nuwiyu apá kan máa ń wá ní nauat ṣùgbọ́n àwọn àfáàfá giléyìn náwàyí lọ jábọ́ tó bìnrin yìí mu ọba yẹ̀wò. tamuru yìí tamuru madina re ajiwa re kí ló dé tó fi mà nítorí wípé kóró tinú ajiwa ó kéré sí gbogbo òran tùmúrù yòókù automatically ó ti mọ̀ pé ti madina re ọba mu eré ọba pàbítí lọ́tì odimọ́ka bẹ́ẹ̀ sì nígbà yẹn kọ̀ pẹ́ láftà tí údù ti ẹ Badiri ti darí tọ́jà pé inú ń bí àwọn èèyàn pẹ̀lú àwọn èèyàn wọn tí wọ́n lọ sí àlámẹ́rì ẹ̀yin ará Mẹ́kà etí mélòó àwọn ará Mẹdínà bẹ́ẹ̀ tó sì báyìí lọ kí ló tó fi mà á ọ̀nà ò mà ọba mú àwọn nùwíyù yẹn bóde kí lè ha nírú táwọn lọ́dọ̀ wa ń bì na wàtú tábùrù mẹ̀dínà lélẹ̀ yìí ọ̀yá agẹ́dẹ́gẹ́dẹ́ bí ẹ ṣe sàwọn jọ nù ní wọn ni wọn máa wọn máa káàkiri nígbà àwọn èrè díẹ̀ ní ọ̀gẹ́gẹ́ bí obìnrin ti rí tábùrù wọn padà rí ojú ẹsẹ̀ wọn lórí ẹ ẹ ẹ ẹ ẹ ẹ orí yẹn ni wọn wá ń tọbẹ lọ bí wọ́n ṣe rí gbogbo wọn nu. eré falajawu ìlà fadifadin apá kan ní kuru kurudadi òní ká sọ pé wọ́n ṣe kí ni o òní ẹ̀sà gbà. wọ́n bọ́ sórí òkè ńlá kan lára òkè mẹ́ka òkè yẹn jọ náà lọ ọ wà láàrin usfan àti mẹ́ka wọ́n mú kéègùn áásímù tó jó lórí wọn ó dúró pin lórí òkè. Okay gbogbo ìkú náà wá pẹ̀lú ẹ ojú ẹsẹ̀ ìrìwáyà wa pín méjì àwọn Kùrẹ́ṣì rán rùmọ́ọ̀tù hundred miatu rùmọ́ọ̀tù àwọn tí wọ́n mọ̀fà á ta hundred lọ́rán wa inú ìrìwáyà mi wọ́n ní no Kùrẹ́ṣì rán àwọn ọmọ ogun tí èso ọmọ ogun tafatafa hundred imaamu ibn hajar ni wọ́n ní kò sí wàhálà jamu ṣe é sí láàrin méjèèjì gbogbo àwọn èèyàn tí wọ́n tọpasẹ̀ wọn wá two hundred ni wọ́n tàfàtàfà jọ hundred ẹ̀ ń lọ́kọ̀ lọ ẹ̀ ń ké lọ ẹ̀ má dà lọ omukuma lọ tí wọ́n bá pa àwọn yòó pọ̀ wọn náà jọ hundred lọ́pàpọ̀ gbogbo ọmọ ogun wọn jẹ́ two hundred wọn á bọ́ sísàlẹ̀ kùtù ìsàlẹ̀ ẹ̀bọ́lẹ̀ ibi à ń bọ̀ gangan kò kò jìnnà gangan o ibi à ń yà lọ́pọ̀ ni o kémi àti yóò fi wò pé sani jẹnuna tá a sàbẹ̀wò tí a dù pẹ̀lú tá a nàbì sọ sẹ́yìn sìláwà náà sọ pé a fẹ́ wọ̀ wọ́n fi ọ́ sàṣojú ọ̀sìn sọ́ọ̀mù pé ègùn tó ga ni ọwọ́ lọ́ọ́ parọ́ máa nàbì wọ́n ní ọlọ́ọ́ yẹbi kan wò ọwọ́ àlọ́ ọbẹ̀ ó sì rí wípé àǹtí èsè mùsùlùmí náà ṣiṣẹ́ òun ó sì ń lọ jíṣẹ́ pẹ́ mùsùlùmí náà ṣiṣẹ́ òun. orí ń tẹ́ ń fún ọ jẹ. tó o lè sọpọ́ jẹ̀dálẹ́ nítorí ìgbàjò tìǹtìní tó lọ lè fi ààrẹ pààrọ̀ rẹ̀ láìpẹ́ láì jìnnà yìí. tí ẹ bá wá ń sọ̀rọ̀ àlìjẹ̀nnà yá a máa mú one thousand bóde lápò one thousand naira yéèrè àlìjẹ̀nnà ọlọ́run ó sì ń gbàbọ̀dé ìfẹ́sìn ọlọ́run. àwa ń bọ̀ ẹ bá lẹ̀ ṣé ẹ rí tẹ ẹ bá bọ́ọ̀lẹ̀ bí ọ̀rọ̀ rọ̀ sẹ̀ àfi gàgà sí tẹ ẹ bá ti bọ́ọ̀lẹ̀ àjọ fi ìjàpẹ́ta o asimu olólórí èèyàn dáadáa wa ni ó ní ẹ̀yin jẹ̀mọ́ mi ẹ má fẹ́ bọ́ọ̀lẹ̀ kò bọ́ọ̀lẹ̀ o àmọ́ àná là á ń zèlè fi ìdí mọ́tì káfírin ṣùgbọ́n mi o kèfèrí ò lè máa sọ pé kí n sọ̀kalẹ̀ ń bí mọ́ wáyé láyé ní sọ̀kalẹ̀ iye àgbà bí lọ́dọ̀ ọlọ́ni ọkà tẹ̀wọ́ sọ́nà ni ipe allahumma inni ahmi laka aliyahuma dinak fahmi li lahmi allahumma akhbir anna rasulak ọlọ́run ọba o ẹ̀sìn rẹ mọ̀ ń sọ tí mi ẹ̀ débi mo dé yìí bẹ́ẹ̀ mi náà ṣe ń sọ ẹ̀sìn rẹ yìí bẹ́ẹ̀ mi náà sọ ẹ̀ náà ara mi mọ̀jì ọ̀wọ́ náà rẹ mọ̀sídìí òjìyà ṣùgbọ́n kò sẹ́ni tó lè lọ́ọ́ bá ní sọ́n tójú wá ń kàn lé mọ́ ìwọ náà lójú rẹ tó lé tó tó ko bá ní sọ́n tójú wá kàn fáànù nábì o bá ní sálámà sùn sí ọlọ́run tàbá wá pàdé rẹ. bẹ́ẹ̀ sì fọfàyọ nu lónà fọfàyọ. àwọn àáfàá wa mufatiwa jáde ń bẹ̀ wípé èèyàn lè para rẹ̀ tó jẹ́ wípé ti mọ̀ pé ọwọ́ ọ̀tà tó ń kú sí yìí ẹ̀sìn ní afẹ́ fòun ṣe fáyé ah. ibi yóò clear o èèyàn mélòó ni a ta àfẹ́sì yẹn two hundred ẹ bá mi lọ kí ní yèdùsẹ kí mo sọ káyọ̀ báyìí èèyàn méje nínú ìwáyà mi kàtẹ́pẹ́ mẹ́wàá nínú ìwáyà mi kọ́ tán kó fèsì èèyàn two hundred twenty twenty lórí ìkíni o lórí ẹnìkan tó bá jẹ́ pé gbogbo àyàn twenty wọ́n mú yàn wọ́n dáyàn mọ́lẹ̀ wọ́n wá méyàn twenty wọ́n sun ọlọ́wọ́ lẹ́ sẹ́yìn wọ́n wá ní ẹ̀ máa jalè yìí kẹ àfẹ́kẹ́ gbà lẹ́sẹ̀ ṣùgbọ́n eyín ni ẹ̀ máa jà ṣèyàn twenty ṣéwò lè fi yín pààyàn wọ́n ti ẹ̀ní ọ̀dà náà àyọ̀dé yín ẹ̀ máa jókòó lé ńkùn ni lókàlùkù wa ń bẹ́ lé ńkùn wọ́n múra ó ní fàyè fàyè fàyè fàyè fàyè fàyè of a baasim olule ori fai fai fai fai fai of a ba marisad ibrahim marisad ori fai fai fai fai fai of a ba khol zaidu uh, uh, uh, la of a ba khalid ibn al-bukair al-laythi fai fai fai ɔfa ba mu'attibu ibnu ubaida aw ibnu awf wọn bẹ̀rẹ̀ sí tabayi èèyàn péré ọba ṣe ẹ̀sìn pé méjì náà lára adiyi ọba Zeidu ibnu defina ọfọ òsì bá abdullahi ibn tariq halifu bani zọfar àtìmọ̀tọ́fọ̀ ọba bíi asimu nílẹ̀ mọ́rísàdì náà mọ́rísàdì nílẹ̀ kọ́ọ̀dùmù bukẹ́rì nílẹ̀ mọ́àtìbù nílẹ̀ ọwọ́ akùnwọ̀n mẹ́ta àwọn kùrẹ́sìtẹ́jọ́ta àwọn ní naam báyìí ní ìsìn se ẹ ti ní tọ́jú ẹ̀yọ̀kú kan wọ́n ní kíni àmàjàrò ni àwọn mùsùlùmí kan tó ń sáré lọ sórí òkè wọ́n máa ń tò òkè lọ wọ́n tò òkè borí òkè borí òkè wọ́n wá lọ dé téńtérí débi pé kò sẹ́ni tọ́rọ̀ lọ́rùn nú àwọn kèfèrí kọ́ wá bá wọn bẹ̀ àfi kí wọ́n rí pa lọ́nà wo ìntòkù nú ọ̀fà wọn kí o tó débẹ̀ kó ń pọn orí ni ọmọ fi gba ṣùgbọ́n wọ́n mọ̀ wípé ọfà wọn lè tán ṣùgbọ́n kékeré ọ̀fẹ́ kú bí ẹ ṣe wá ń dọ́gbọ́n fún àná pé ah, wàláì tẹ ẹ bá sọ̀kalẹ̀ àríkì kẹ̀kẹ́ sí ọlọ́ngbọ̀. aládéhùn táwọn ń ṣe nu amẹ́tẹ̀ẹ̀ta bá ah, ní wọ́n mọ̀ tí fọlọ́ngbùra ẹ wo mùsùlùmí wọ́n yẹ mọ̀ fọlọ́ngbùra ẹ jẹ́ àsọ̀ ṣé ká sọ̀ ni wọ́n yẹ jẹ́ àsọ̀ ni ẹ bá sọ̀ nǹkan kan bí wọ́n ṣe sọ làwọn kèfèrí bá lọ tú okùn tí ń bẹ lẹ́nu kéńgbé wọn tí wọ́n fi rọ omi lọ wọ́n kàn fa ọwọ́ wọn sẹ́yìn báyìí ní ẹ bá ń so wọn sẹ́yìn ah abdullahi ibn tọ́ríkì ni la ilaha hada awwal ghadir eléyìí ni àkọ́kọ́ ìjàmbá káfíń lọ́kàn balẹ̀ kásì padà tó dọ̀rọ̀ mọ́yàn lọ èmi ò báyìí lọ́mọ́ká gbogbo tí a sì rẹ̀ sí ọkàn fa ìdá rẹ̀ yọ ni wọn náà ìwọ tá a ti dè ní bí ẹsẹ bọnú ní ẹbá sapa ọkàn méjì ní ẹbá mọ méjèèjì lọ wọn náà kó àdéhùn ẹyin kùrẹ́sì o ní ẹbá táwọn àwọn àdílé tó wá ara wọn ó ní àwọn àdílé tó jẹ́ wípé wọ́n rínú àwọn ẹni tí wọ́n lò lọ́pọ̀ èèyàn wọn ní Bádírì ojú ẹsẹ̀ wọ́n ní ta lórí ìdí wọ́n ní Asimu ni a. Ah! obìnrin tó jẹ́ pé asimu lọ pa harithu bàbá rẹ̀ ó ní ta ni ó bòǹgbòrè harithu wá òun fẹ́ fi kífà orí rẹ̀ òun fẹ́ fi mu ọtí nítorí wọn ń pè ní kífà ó ní orí tó ti gbẹ tí wọn wá dá àárín rẹ̀ lu tó wá dàbí ìgbá ìgbá tó ṣe é bu omi mu pé òun ò fi orí asimu yìí òun èèmù tì ní. ẹmbásì lè bò ń gborí ìwá ọgọ́rùn-ún ràkúnmẹ́rẹ́ bígbà tí wọn kó hundred plane kalẹ̀ apá kan ní bàdé hùdẹ́yìn àni wọn tètè débẹ̀ apá kan nínú ara maka náà ni wọn rọ lọ bẹ̀ eré orí òkè báyìí ẹsẹ̀ ń gbọ̀n lọ́nu wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ fa arusalallahu daburo kí là ń pè ní daburo lédè Lárúbáwá ọ̀tọ̀ ní dabaru tí ó bá ní dábàrú lédè Lárúbáwá ibi ìní ń dẹ́wẹ́ látẹ̀jẹ̀ àlùkàlà mi dábàrọ̀ àdáníkùn ẹ má ẹ má fetí gbọ́ ọ̀rọ̀ mi dànù o dábàrọ̀ nù tí dáàlì bá wọ́n jọ gba fatia tí dáàlì bẹ́ẹ̀ gbadọ́mọ̀ báà rẹ̀ náà tó gbadọ́mọ̀ dúbúrú after nǹkan nìyẹn máa sọ̀rọ̀ yìí dúbúrú kúnlẹ̀ tọ́hámìk tọ́ba ti ń jẹun rẹ̀ tán ṣùgbọ́n tí wọ́n bá lọ dábúrú fatia ní dáàlì gbà sukùn ní báàgbà akọ oyin ni a máa ń pè bẹ abagbẹdo kí ló ń pè ní dábúrú ẹ ṣe kí ni. ẹ wo bí àwọn ṣe ẹ rí pé ṣe ẹ wo dáhùn àgbàlagbà fún àgbà ṣe báyìí o kìí ṣe pé fi bẹ̀rẹ̀ nìkan láwo ọtún fi yan méje jẹ ní o bàbá agbẹdọ náà ti rí kọ́ọ̀dù ẹ. ọ̀dà àtẹ̀yìn àti ntẹ́ rìkọ́dù sí ẹ̀ní sọnù ilẹ̀ àti gbogbo mùsùlùmí náà láìláìlá ṣùgbọ́n tí bá ní aramilẹ́tì ibi bàbá dé àmọ́ aramilẹ́tì eléyìí o bàbá ọlọ́mbàrá dábùrù kàdúlà wọ́n wá dàbí ẹ̀sùjò wọ́n wá wọ́n pọ̀ wọ́n pọ̀ débi wípé wọ́n fọ́ọ̀mù bíi ọ̀bẹ̀rẹ̀là síbi tí jẹ́bẹ̀ẹ́jì adúró déédéé ṣùgbọ́n sáà wà lè rí báwọn ó wá fọ́ọ̀mù bí òbẹ̀rẹ̀ là síbi orí síbi júùsà oòrùn ọ̀dára rẹ̀ nǹkan kò sẹ́gbẹ́ ṣe ń súnmọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́rùn náà àwọn akọ̀yìn pé kí wọ́n máa súnmọ́ àwọn kèfèrí náà ní ẹ̀ ń ta wọ́n fàù lójú fàù nímú wọ́n sẹ̀yìn padà wọ́n wà bẹ́ẹ̀ títí tí fáátó rẹ̀ wọ́n bá ní ẹ̀tì ẹ̀dùn náà ebó yìí náà ó sùn kí nàá alámùsí ẹja wá lálẹ́ wọ́n ti padà dólé wọn wọ́n wá wá lálẹ́ wọ́n wá wó fa arusalallahu seyol ọlọ́mbaran agbára agbara ńlá ní agbara o si fi gbe òkú aásímù lọ àwọn tí wọ́n wájú ẹ̀nu sọ̀hábà wọ́n ní ọ̀rọ̀ aásímù ikọ̀ ìyá wọn lẹ́nu wọ́n ní kí ni tọ́fà wọ́n ní aásímù máa ń ṣàdúrà kan wípé ọlọ́run mo ti gbà sílámù mo ti tánu tó fi ránì nàbí ṣùgbọ́n inni a'udhu bika an amassa mushrikan aw yamassani mushrikun ọlọ́wọ́ bá ṣàánú mi tí yẹn jáde láyé má jẹ́ fọwọ́ mi kan kẹfìrí báyìí má sì jẹ́ kẹfìrí ọ̀fọ̀ kan mi. ọlọ́run sì sẹ́yìn àdúrà kọ̀ fọ́ kan kẹfìrí kọ̀ sọ̀kalẹ̀ kẹfìrí ọ̀fọ̀ kan kò rí gàfíṣe nígbà tí umaru ọgbọ̀ umaru kéé ó ní subhana man yahfadhu muslima ba'da mamati kama yahfadhu fi hayati mímọ́ fọlọ́n tí máa kíyèsí mùsùlùmí tó tánu ọlọ́run ní títà àti tòótọ́ nígbà tí ọ̀bà tó sí ń bẹ̀ mọ́ tó sì ti jẹ́ pò náà ní máa kíyèsí nígbà tó wà mẹ́ àṣebí ṣe ń sọ wọn gbàtà sí mọ́ yóò tún sọ wọn gbàtà àbà tó sí mẹ́ mọ́. kò tún fi àṣẹ̀sì lẹ́yìn wa insha allah aziz. àwa ń bọ̀. ọlọba o àwọn tí wọn wá kó lọ maka nkọ àti sùn ibi tá n bọ nígbà dé maka wọn mú zẹnu kúlẹ tó kúlẹ wọn dájọ ọkùnfún ibi tí wọn rà sí ọlọ́pàá ọwọ́ akọ Hubaibu bin Adi Hubaibu yìí ilé ibi tí wọ́n wá fi sí tiẹ̀ wọ́n so mọ́lẹ̀ mbẹ́ ó wá sọ wípé mo fẹ́ kẹ́ ẹ ṣe nǹkan mẹ́ta fóun wọ́n ní kí ló ní látẹ̀sùkú ní ìlàlẹ̀ ولا تطعموني ما ذبي على النصب وإذا أرادوا قتلي فأخبروني أو أخبروني أستغفر الله إذا أرادوا قتلي Khubayb ní nǹkan mẹ́ta ló fẹ́ gbà lọ́dọ̀ yín àkọ́kọ́ ṣé ẹ mọ̀ pé ayé mi ti di ti ẹ bá design fún mi ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ látẹ̀sùkú ní ìlàlà àdúgbà ẹ dẹ́kun ẹ mọ̀ fún lọ́tì mu dọ̀rúrọ̀ kí ọ jẹ fún ooo àwọn arọwọ́ra yé àleló bí o tó dágbére pé yọ ọkọ máa dágbére lé ọ èmi ẹ̀ ẹ̀ sọ fún ijó ni pé à àwọn obìnrin náà máa ti lọ lé ọtí tí ó kéré pọ́n ọkùnrin kankan ò gbé lọ o tí ó bóde ńlé kọ kọ tẹ́lẹ̀ kò sì wọ́ ọkùnrin kankan ọ lọ ọ lọ fún rẹ̀. èèyàn ní bẹ lórí ìsọ yìí làkíyèsí wà pẹ̀lú ẹ̀ torí ti fi bọ́lọ́ ń lò bọ́nu ẹlẹ́ẹ̀kejì wà látútù ìmú ní máa dùbí àhálà nùsùbí gbogbo ntọ́ wá jẹ́ pé ìdí òòsà ni wọ́n pa sínú ẹran ẹ má kìbọ̀ ńlẹ́nu ẹ má fún mi lára àmójẹ́ bí mo wáyé ẹ jẹ́ ń gbénu inú re pàdé Allah subhanahu wa ta'ala ẹlẹ́ẹ̀kẹta tí ẹ ń bá sì sọ pé táìmù tí ẹ bá dá ọjọ́ tí wọ́n fẹ́ pa mí bá pé ẹ dàpọ̀ èyí ara lé ibi tí wọ́n sọ mímọ́ yìí ẹ sọ. wọ́n ní òkè kò sí tó burú nu tó béèrè wọn á fọ omi ní ẹ̀ ń fún un òfò kí wàá ní tó mí pẹ̀lú tí wọ́n bá ti fẹ́ pa kí wọ́n sọ fún un. nígbà ọ̀ya àwọn Kùrẹ́ṣì wa wọ́n wá ń dájọ́ ọkú rẹ̀ ṣùgbọ́n wọ́n náà fẹ́ kí gbogbo olùwọ́ wà mẹ́ẹ̀ tí ó bá ti adájọ́ ọkú kan àwọn kò ní àá sẹ́ẹ̀mọ̀ pé jọ́tà wà ń bò sálé wa nù ní òwò àríráyè jọ̀hún tí wọ́n á tó dájọ́ mi sẹ́ẹ̀mọ̀ pé oṣù tá a pinlẹ̀ wáyé oṣù ọ̀wọ̀ ni tọ́lọ̀ ní amọ́ pààyàn bẹ́ẹ̀ ó sì fẹ́ pààyàn mísà ń yẹ ń yẹ ń yẹ títí tí wọ́n fi padà wà rọ́jọ́ mú wọn kà padà fi tẹ́ ń sẹ́lẹ̀ fún pàǹfẹ́ wa turukmẹ́nifẹ́ àtòbí àtòkù àti gbogbo olùdó náà fẹ́ kọ́ wá bẹ́ẹ̀ kó sàdájọ́ bẹ́ẹ̀ ìdájọ́ àwọn aráalé wọn bá Khubaybu wọ́n bá ní ìrẹ̀ Khubaybu wọ́n ti dájọ́ tí wọ́n pọ̀ oníjó ah, ni oníjó báyìí báyìí báyìí mm, fastaaro minhum Musa Khubaybu bá ní ẹ mi lábẹ́. àdéhùn kẹtẹ tẹsà sínú. wọ́n ṣàyàlá bẹ̀ pé kí wọ́n ní ààyè àti rọrùn kí lọ́ọ́ ṣe ó lóun ọ̀fẹ́ pàdé ọlọ́run ọba pẹ̀lú èrí òun fẹ́ fárun òun òun fẹ́ fárun abẹ́ òun òun fẹ́ gé kánà òun kóun lè pàdé ọlọ́run ọba dáadáa ní mímá ọsọ ẹnu lórí ìdè ọbẹ̀ àǹsọ ikùn rẹ̀ ìjẹkújẹ àràmù lórí ìdè ó wá fẹ́ pàdé Allah subhanahu wa ta'ala tẹ́lómi èèfàbẹ̀ kan irun kankan lábẹ́ẹ̀rì láti tó ti bàlágà dì sìn lẹ́yìn ọmọ méje. wọ́n lè kó kéde. náà jẹ́mọ́ ẹ̀dá kòkòrò ọlọ́run ta ni ẹ̀dá ọlọ́run tó ní mọ̀tótó tó ń sin ọlọ́run. tó wá ní kọ́dà tó ọba jẹ́ tí máa ń bí sí i má ju ojú forty days lọ bó ṣe wá nù àdìfẹ Anas bin Malik Allah ta'ala rọdọ. ntí anamisa salam pè ní ìmọ̀tótó fún wa àwọn tí ń bẹ ní fíìdì wọ̀nàwọ̀nà wọ́n mà dá kírímù tuntun máa ń mú àwọn arun àyè yẹn kún àkùbọ́ọ́dì wọ́n dá àmàtìyàn tó ń kó lọ́ra. ti wọlé kí ló kù. síwájú ti wọlé o ti wọlé na ojú ọ̀rọ̀ mẹ́wò ti dalè nǹkan ọjà mọ̀ gan ọkàn ra fún díẹ̀ láìláìlọ ẹjẹ́ akí magiribi náà ká máa bá lọ́jọ́ mẹ́jọ àbí kọ́sẹ́ nípa ní ẹ̀ ẹ̀ sẹ́tẹ̀ bá ti kí magiribi tán. wọ́n dájọ́ kú fún Khubayb ibn Adi radiyallahu ta'ala anhu wa arda nǹkan mẹ́ta tó béèrè lọ́dọ̀ àwọn èèyàn yìí á ti sọ túmọ̀ rẹ̀ wọ́n láwọn ọmọ mọ̀ lọ sí tẹ̀nìrìmù tẹ̀nìrìmù òní akọrọ̀bù masjid hárọ́mù ọlọ́run ibi tó súnmọ́ kaaba lára àwọn ibi tí yẹn ti jáde kúrò ní hárọ́mù tẹ̀nìímù ni wọ́n sàmúlò ọbẹ̀ wọ́n kàgí òkè kí wọ́n kí wọ́n wá fẹ́ pa wọ́n wá ní sẹ́ẹ̀ yọ̀ǹda fún mi kí n tiẹ̀ kírun fọlọ́ wọ́n ní ìṣẹ́jú yóò ló fi àṣì léyìn kí ọba sọ̀rọ̀ lọ yẹn fìlà bó ṣe yẹn fìlà tàn wá ní a lawla an tadhunnu anni tawaltu jaza'an min al-maut lastakthartu min tí èbá ṣe pẹ́ bí ikú ní ń bà lẹ́rù mo fẹ́ yẹ̀dù yẹ tí mo yẹ̀ yín lọ́wọ́. sálámà wọ́n pa nínú rìwáyà mi wọ́n lọ rèé mú ọfà fọ́ọ̀tì wọ́n wá bọ́ọ̀dì lẹ́kọ̀ọ̀kan wípé ọ̀dọ̀ tí ń sí àwọn ànábì pààyàn bẹ́ẹ̀ tì í, wọn ò sọ pé àwọn pààyàn nínú ọ̀rọ̀ ànábì wọn dádì àwọn ọ̀yà ẹ bá ní fa ọ̀dọ́ kan lẹ̀ nùyí wọ́n fún ní ọ̀fà wọ́n wá sa gbogbo ilé ìjọba wọn wọ́n rìwáyà kan sọ́ba wọn wípé wọ́n wá ní kàn mẹ́ òun kálukú ọmọ gómìnà ọba wù hàn. tí tó fi kú apá kan ní òtí ẹ̀ síbẹ̀ bí wọ́n ṣe tì síbi tí wọ́n ti pa wọ́n ní kò bá ìbò níyẹn. لو tarakta دينك ورجعت raja'ta دين dini abaik لي خلي سبيلك tọ́ ọ bá lè fi ìsìláàmù lẹ̀ àjà kò sí jà láàrin àwọn àti ẹ̀ tọ́ ọ padà bí n tá a jọ ń ṣe tẹ́lẹ̀ àádà ọ lẹ̀ kùbẹ́ìbù ní íńtẹ́ẹ̀bì mi yìí tí ẹ bá láwọn òfin gbogbo ayé ta kí n padà ń lè fẹ̀sìn ilẹ̀. ẹ̀kọ́ tó rò pé ẹran ọmọlẹ́yìn ànábì yìí àmọ̀ bí fún ọ ní nǹkan jẹ ni ẹjẹ́ apantapa ẹgbà wa wá wípé wọ́n ń pa díẹ̀ díẹ̀ wọ́n ó géètì rẹ̀ kan wọ́n wàá fi hàn wípé atuhibbu an yakuna muhammadun makanak wa anta jalisun aminun fi ahlik sọ́tí ọlọ́run kò pé tí ànábì làgé báyìí tí wọ́n sì ń bẹ nílé rẹ tí wọ́n àti ìyàwó àtọmọ tẹ́ ń dẹ́rìn para yín tẹ́ ń bẹ nu fàájì ọlọ́lọ́wọ́ ní ìjẹ́lá yé òun tọ́tọ́ sí kó ń fara gbarú ẹ̀fọ́ ànábì iná lọ́n ti di ọ́tọ́ sí ntí ọmọ wíwọ ẹgẹ́ ti kejì wọ́n wá ń pa ọ̀bẹ ìlú díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ títẹ̀ mìíràn fi bọ́ tán bẹ́ẹ̀ mi ẹ̀ bọ́ wọ́n ní káwá gbé kọ́gi o kó lè jẹ́ pé ẹ̀yin ọ̀jẹ̀ tiẹ̀ ń bẹ òòrùn ọ̀la tiẹ̀ ń bẹ ṣùgbọ́n yóò kan níìdì afẹ́kọ́ jẹ́ àpẹẹrẹ fún gbogbo àwọn èdè bá ń rí afẹ́ so a lè kó ìbẹ̀rù sẹ́mi àwọn ọmọlẹ́yìn àtẹ́bí wọ́n bá ṣe fẹ́ dòótọ́ kùbẹ́ ìbí wá wà lórí igi títí fa ànábìsá padà mọ̀ sí ti ń sọ yẹn torí pé ọlọ́run padà fún lára ó sì sọ fún un ó sọ ọlọ́run wa ni ṣé mo rí nù ẹ̀yìn sàbẹ̀ yìí tí ó lọ rè gbé júùsà kùbẹ́ìbù wa tí ó bá ní gbé kó mi tẹ́ fi há sí wọn nítorí pé ọmọ ìyá wa ni a ní jẹ́ káwọn ilé wọn ṣe kí ni o wọ́n máa ṣe dáadáa azubẹ́nu awam ọba dìde alimikidad ibn al-aswad onáà dìde wọ́n dà nàbí arábìnrin ẹmbásì lè lọ ọtọ dẹrú ẹ wò falahu lijanna Ọlọ́run ní kí n sàdéhùn fún wípé òun ọsọrọ máa lijanna bí wọn bẹ ṣe dìde nù ní a bá gbé ẹ gbé nǹkan gò ó ti gbà ìgbà tí ẹ ń pa kùbẹ́ ibùsí àti bí ọjọ́ mẹ́wàá ni jù bẹ́ẹ̀ lọ ni táwọn eléyìí ó fìrìn dè mọ́kà ó ti di forty days wàmọ́tàgọ́ yíyàrá ṣe ń mímú nǹkan kò change lára Khubayb ó tutù bẹ́ẹ̀ ni ṣùgbọ́n àwọn Quraysh àwọn náà máa ń tiẹ́ ṣe wọ́n wá yà wọ́n géńdégéńdé fọ́tì wọ́n kà bíbí sẹ́wọ́ntì àwọn torí pé àwọn míì náà tàn pa wọ́n tó hangi ẹ̀ náà síbẹ̀ wípé ẹ máa sọ kínní kẹ́nìkan kọ́ ọmọ sọ pé òun fẹ́ wá gbẹ́nìkan bẹ̀ ká fi lè fi wọ́n ṣe ẹ̀sìn tá a fẹ́ fi wọ́n ṣe ṣùgbọ́n lálẹ́ táwọn èèyàn yóò débẹ̀ wọ́n bá àwọn èèyàn ti ń sọ wọn nàṣàwá tí wọ́n bá pè ní nàṣùwàn kìí ṣe pé yó ó ti mutí yó ó tún ti á mọ́. ó mutí yó ọwọ́ bọ́ bi èèpo ogi yọ̀ọ́ náà fi ń dáná ń wọ́n ṣàǹdóni bọ̀ wọ́n ti hàn án lọ. azubair ibn awam àti alimikidari ibn aswad bí wọ́n ṣe ọ̀rá rẹ̀ jutha hubeibu ó di ju a lẹ́yìn ẹ̀sìn zubair gbẹ̀rù ti ọ̀kọ́ rí bí wọ́n ṣe kútùpà pàwù tí wọ́n ṣe báyìí bí kò ṣe tají nù wọn nù lókè ó kàlùkù yẹn bá má dààmú nǹkan kan bí wọ́n ṣe gbábọ̀ ọ̀nà ó lè fà fà fà fà wọ́n wá ń wò wọ́n lọ́ọ̀kan ó kù díẹ̀ tí wọ́n bá wọn kò sí ọgbọ́n tí àwọn méjèèjì fẹ́ dá mọ́ àfi káwọn kò rẹ́ṣẹ̀ òmu à wọn ò fẹ́ kí jútà ò ré bọ́ wọ́n sọ ah, kí ni káwọn ò ṣe Zubairu ní ah subhanallah agbára ti pè báyìí o kò sí ní ta fẹ́ ṣe ọkàn mú òkú fún báyìí bù. ona kafa ɛmi ɔti ɛmi ɛti kɔmɛjɔ sɛ ma ɔka ribɔ latɛ yɛ sere kɛse ofi firi ki ntoru tɔɛ kpe awo bari gbɛna yi awo ti se yi pa awo bayi akɔrɔ isi ka wɔlɔ kan aka gbɛɛ ni waka doni bi ɛsɛ sayire bɔn awo ti wa lɔ wɔti le firi ba wọ́n sáré bọ̀ wọ́n débi tòsí òkú kùbáyì kùbáyì fa amara Allahu al-arda ọlọ́run bá pàṣẹ fúnlẹ̀ fanṣakọ̀t ilẹ̀ ká fọ̀ bẹ́ẹ̀ ni fàbùtálà àǹtí kùbáyì báyì ilẹ̀ bá gbé kùbáyì bùnmi òní àfi ń pè ní bàlíù al-ardi tá a ní sàbíọ̀hún máa pè ní ẹni tí ilẹ̀ láti fi dáàbò bo ìjọmọlúwàbí àtijọ́ ọmọnìyàn rẹ̀ òní àni kùbáyì ibn Adiyy radiyallahu ta'ala an arda

ní ìpàdé ntí ọyọ ló sí wọn jẹmáà tọbajẹ pàtẹ náà là lé ntòótọ́ gbogbo masáìlù tá à ń sọ pọ̀ oúnjẹ yìí ká máa tọ̀ bá kọ̀ rẹ̀ ká pàtẹ náà làbá lé ntòótọ́ nítòótọ́ tí ó sì rọ́mbẹ́ ká kíyè sára ká wò pé ayé wa tá à ń ṣe lọ́yìn sáwa gangan là ń lò fọlọ́n àbí ń lò wá. tọ́ ẹgbẹ́ tòótọ́ làdìjẹ́ náà ìbá jẹ́ òdodo ẹ wo tójú àwọn tí. wọ́n ní káfẹ̀sìn wájọ bí wọ́n ṣe rí ẹ̀wọ̀n tó ju wọn rí o ìdán ta ni ọ̀wọ̀ àbọ́nú àdánwò nù mùsùlùmí àfẹ́ ń bá pàdé ọlọ́run tọ́lọ̀ yọnu sí àwa ń bẹ̀ ń jọ oṣù rẹ̀ kì í sáré wa làwọn àlámẹ́rì kò mú àdúró olólè mú yẹn dúró kọ́dà kan à ń pàdé mọ́sálásí ìkọ́ à ń ń bí ni ṣùgbọ́n a ti ní díẹ̀ nígbà tí ọ̀bà sẹ́ńtà ń tijú mọ́ àfi Allah subhanahu wa ta'ala. tá a lè dé kọ̀rọ̀ tá a tún lè ṣe bẹ́ẹ̀ tá a tún dé gbangba náà tá a tún lè ṣe bẹ́ẹ̀ tá a wá ń sọ kọ̀rọ̀ yẹn tá a tún sọ gbangba lọ àtẹ̀mí àtẹ̀yìn kọ́nà ń jọmọ́ wa dúró a sọ wípé à ń sọ gbọ́ eléyìí káfi di màláíkà a lè di màláíkà ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ kó ń kálukú ó gbìyànjú ká mọ̀ wípé ntí à ń ṣe iná là mú lọ nàá ntí à mú lọ náà rè àwọn mẹ́rin sọ̀tàn jọkọ̀ sọ̀rọ̀ yìí pé kó kíyèsí a ibi tá a dé ó ní bí nǹkan tó bá tiẹ̀ yàtọ̀ sí ìbaaka nínú àwọn ọ̀ràn nǹkan míì a sì pín mẹ́rin táwọn àáfàá sọ ṣùgbọ́n a fẹ́ máa mẹ́rin wá lórí kọ̀ọ̀kan àwọn tí wọ́n ní pé ìyà ni ọba lọ kílẹ̀rì tí wọ́n ní àwọn tí wọ́n ní no ṣábàwù làálò jíjọ ni èyí tó bá jọ́nù àwọn nǹkan méjì tí wọ́n gbọ́ra wọn tí kan jẹ́ àlálì tí kan jẹ́ àrọ́mù ìkan ní ìyà ní ọba lọ àwọn kan nínú èyí tó bá jọ jù ń bẹ òní ọba lọ ńlá fi sọ pé ntí ọkọ̀ọ̀kan sì ni pé wọ́n mọ̀ wọ́n pé bóò ni ó ṣe dún tó bá ti àràmù àní jẹ tó bá ti àlàálì á jẹ tó bá dundun àlàálì tó dundun àràmù kí ló kù tí a sì kí ni o tí a máa wò pẹ̀lú rẹ̀ wọ́n ní ẹ gbé omi fún un tó bá jẹ́ pé láàrin ẹlẹ́dẹ̀ láàrin ajá àti ewúrẹ́ nìkan yìí ti ṣẹlẹ̀ bí ẹ ṣe gbómi fún un ní nfa hàn la ẹ má jẹ ajá nù no o tiẹ̀ ń múni ẹ̀jẹ̀ ewúrẹ́ nù se la nífa hàn la ní tó mú kí aláàdánwò báyìí kágbó nẹ́tìsù fún àti kílórúkọ rẹ̀ àti láhàmù tọ́ba jẹ́ ní jẹ tí ọ̀jẹ̀ kejì ajá nù kámẹ́jẹ kápẹ́ ìkejì ní jẹ tí ọ̀jẹ̀ ẹran ajẹ́ pé ẹran nù ẹ̀jẹ̀ ajẹ bí ṣe ń jẹ ẹran ní tó ń náà kí ló káwò pé àmọ́àwù ni ó nìní àbíkíríṣù gbogbo tó ti lẹ́sẹ̀ bá a ṣe ń rìn agbẹ̀dú wọn yóò gùn báyìí ni ní tó bá ti dáàbò náà agbẹ̀dú rẹ̀ náà ó ń dáàbò ni ló fi jẹ́ pé tó bá bá a ṣe rí wọn è ní agbẹ̀dú pọ̀ wọn è ní ṣáàkì pọ̀ bí ẹdìẹ ṣẹ̀pọ̀ náà dúró ni ìjẹun ẹdìẹ sì jọmọ́tẹ́ èèyàn tẹ́ ẹ bá sọ dáadáa ẹdìẹ yìí jẹun rìn kó gbé àgbàdo báyìí ó lè gbé kó sá fún yín tó àti dé kọ̀rọ̀ yọ ọ́ jùlẹ̀ padà ni yóò ṣe àfarabalẹ̀ inú òfin dápọ̀ jẹ torí wípé ẹsẹ fi rìn kì ṣe pọ́wọ́ kun èyí tó bá rí ikùn nígbà tá a kàn pé àgbẹ̀dù ọ̀dàbù ni eléyìí ṣe kíríkọ rẹ o kì ṣe ẹran tá a bá sì rí wípé ó gùn tọ̀rọ̀ mi eléyìí rún àwọn tẹ́ ẹ bá ti rí méjèèjì dáadáa tí ìkan nù ọ méjèèjì tó bá lọ rẹ̀ mú ìwà sí i èyí tí ò é ṣe ń tá gbọ́dọ̀ jẹ nínú ṣesí kásìkínni o ẹlẹ́ẹ̀kẹrin ni wípé no ìṣtìbáwù ti ṣẹlẹ̀ aburú ti rú mọ́ dáadáa ìǹtẹ́sìn sì sọ̀rọ̀ pé tó bá ti rí báwọn kéèyàn ó fi gbẹ́sìn rẹ̀ sá wàhálà fáwọn ní takọ̀ ṣubuhat fakọdi stabro alidiinihi wa irdi wàmẹ wakọ àfi ṣubuhat wakọ àfi kini o wakọ àfi làárọ olọrọ lẹkẹrin kí wàá ní hujja fàríkù kọ̀ọ̀kan ìkọ̀ọ̀kan ìrìtà adé gangan nu bíárù mìíràn ọmọ tọ́lọ̀ bàtí gbèmí níjọ́mẹ́jọ àwọ̀ aṣọ ẹ̀rí àwọn kọ̀ọ̀kan àwọ̀ àmúkìlókọ̀ rẹ̀ wá ètò wà àríjáwò lẹ́yìn rẹ̀ àtúwà bọ́ọ̀bì mẹ́sàlá tuntun mẹ́sàlá kí ni o mọ́sálà tuntun mi tó tún ní bá ṣe pẹ̀lú ọ̀rọ̀ ájì àmọ́ ẹ̀ láàfin wá bàdé bíi pé tí lọ́fíńdà bá wà tí wọ́n bá lọ fi ọtí sí ara rẹ̀ sáà lè fi sára aṣọ àbá lè fi sára aṣọ tí nǹkan bá jẹ́ àrọ́ọ̀mù tó jẹ́ pé òun gangan rọ́ọ̀ rẹ̀ ni máa ń pààyàn ṣùgbọ́n tí wọ́n bá padà ti fi ṣe nǹkan míì kọ́ pààyàn mọ́ tàbí no ń pààyàn náà ṣùgbọ́n kò ní í dàbí ọtí ni but yóò mú àìdá jáde lẹ́nu yóò mú àìjáde jáde lára ẹ fi yọnu ẹ fi wẹ̀ ẹ fi rajú gbogbo àwọn nǹkan ìkíni hukumu wọn bíyàwó ni mina rahman asara yere tẹtikana tẹtikana in kana fil umri baqiya hada sallallahu alaihi wa sallam muhammadu wa sallam.